jẹ́ kí a gbàdúrà bàbá wa àti ọlọ́run wa arúgbó ọjọ́ àgbé yín ga à ń lọ nínú ọ̀rọ̀ yín ọlọ́run ọ̀run ẹ bá wa sọ̀rọ̀ gbogbo látètè kọ́ṣe sáà ní ọ̀rọ̀ wà ọ̀rọ̀ pẹ̀lú ọlọ́run ọlọ́run sì ni ọ̀rọ̀ náà ọlọ́run tó sọ̀rọ̀ rẹ jáde o kí gbogbo ògo jẹ́ tirẹ̀ kí ó sì jẹ́ tiwa ní orúkọ jésù kristi olúwa wa mo kí káàbọ̀ sí abala ìrere náà lórí ètò yín ètò wa ẹ kú ọjọ́ ìsinmi lọ́sẹ̀ tó kọjá la bẹ̀rẹ̀ àkòrí tá a ní ṣùgbọ́n bí iyọ̀ di òbu but if the salt loses its flavour if the salt loses its taste títò ní yóò jẹ́ apá kejì ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu apá kejì nínú ìwé ìrèmọ́tì orí karùn-ún ẹsẹ̀ kẹtàlá tí ó kà báyìí wípé ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá di ògún kí ni a ó fi mú un kò ní láárí mọ́ bí kò ṣe pé a dànù tí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ ènìyàn. àyànfẹ́ lọ́sẹ̀ tó kọjá mo wí fún wa wípé ìkan nínú ẹ̀kọ́ Kristi Jésù nínú ìwàásù rẹ̀ lórí òkè nínú ìwé mímọ́ ni wọn ní lẹ́yìn ẹsẹ̀ ìkíní sẹ́sẹ̀ kejì bí a ìwé mímọ́ fi yé wa wípé jésù gun orí òkè lọ nígbà tí orí ọ̀pọ̀ ènìyàn wọ́n ní ó gun orí òkè lọ wọ́n ní nígbà tó sì wàá jókòó ń tán àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ tọ̀ wá ó sì ya ẹnu rẹ̀ ó sì kọ́ wọn wípé ìyẹn ni wípé àwọn tí wọ́n ṣetán láti gbé àsíá kristi àwọn tí wọ́n ṣetán láti ru àgbélébù jésù àwọn tí wọ́n gba jésù ti kú tìyè àwọn tí wọ́n gba jésù lólúwa àtolùgbàlà tí wọ́n sì ṣetán láti gbégbé ayé wọn gẹ́gẹ́ bí ẹ̀kọ́ rẹ̀ àwọn ni Jésù ń kọ́ lẹ́kọ̀ọ́ ìní ń dá pé ẹ̀yin ni ìmọ́lẹ̀ ayé ẹ̀yin ni iyọ̀ ayé mo lórúkọ méjì tí Jésù pè wá nínú ẹ̀kọ́ ọ̀hún ó pè wá ní iyọ̀ ó sì pè wá ní ìmọ́lẹ̀ ìbéèrè ni wípé ayé ń mi bóyá àgùntàn bóyá ni bóyá adènà ìyẹn ọ̀ṣà nílé ìjọsìn lẹ́yìn bóyá wa wà nípò kan tàbí òmíràn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì lápapọ̀ ẹ̀yin tẹ̀yìn ni ayé bí ni ayé bí torí nínú láti kẹtàlá sí ni ayé ní ẹsẹ̀ kẹrìnlá ó wípé ni ìmọ́lẹ̀ ayé <clears throat> fi ń pè wá ní ayé kí fi ń pè wá kí nìdí tí jésù fi ń pè wá ní ìmọ́lẹ̀ ayé mo ní àríkà nínú ìwé genesis orí kìíní láti ẹsẹ̀ kejì sí ẹsẹ̀ kẹta tó wí pé ayé sì wà ní jùjù ó ló ṣòfo ó ní òkùnkùn sì wà lójú ibú ó lẹ́nu ọlọ́run rábàbà ẹ̀ lórí omi ìyẹn ni wípé ayé kún fún òkùnkùn ayé rí gbágungbàgun ayé wà ní jùjù ayé ṣòfo jésù mọ̀ pé ayé ò dúró déédéé mo wí fún wa wípé jésù ò pè wá ní oyè ọ̀run ó ní ẹ̀yin ni iyọ̀ ayé ẹ̀yin kristẹni ni jésù ń bá wí ẹ̀yin adarí kristẹni ni jésù ń bá wí ẹ̀yin tẹ́ ẹ ṣetán láti ru àgbélébù jésù ẹ̀yin tẹ́ ẹ ti jẹ́wọ́ rẹ̀ lólúwa àtolùgbàlà ni jésù ń pè ní iyọ̀ ayé kì í ṣe gbogbo èèyàn tó wà láyé ni jésù pè ní iyọ̀ ayé torí náà ẹ tó bá jẹ́ pé gbogbo èèyàn tí ń bẹ láyé ni iyọ̀ ayé ni jésù ìbá ti kọ́ ọ̀pọ̀ ènìyàn lẹ́kọ̀ọ́ ọ̀hún ṣùgbọ́n lẹ́yìn ìgbà tó ọ̀pọ̀ ènìyàn tó ti kọ́ wọn lẹ́kọ̀ọ́ tó fẹ́ kọ́ wọn àwọn ọmọ ẹ̀yìn wa tọ̀ wá wọ́n wá jókòó níbi ó jókòó sí àwọn sáàkù kan ni Jésù kọ́ lẹ́kọ̀ọ́ yìí toró mọ̀ pé kì í ṣe gbogbo ènìyàn ló lè gbarú ẹ̀kọ́ bẹ́ẹ̀ àwọn tá a bá ti sọ dàtún bí àwọn tá a bá ti mú wá sínú ìmọ́lẹ̀ ìrere Kristi àwọn ní òye ẹ̀kọ́ yìí lè yé àwọn ní iyọ̀ ayé responsibility ni iyọ̀ yìí jẹ́ Hmm? n tí Jésù ń retí lọ́wọ́ wa mo fún wa lọ́sẹ̀ tó kọjá mo ní ó retí ohun púpọ̀ lọ́wọ́ ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bíi kìrìsìtẹ́nì bóyá wòlíì lẹ́yìn o bóyá àpòstélì lẹ́yìn o bóyá ajínrere lẹ́yìn o bóyá ọ̀ṣà lẹ́yìn o bóyá ẹ̀yin ò tiẹ̀ ní táìtù kankan gẹ́gẹ́ bí brother àti sister gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn Kristi gẹ́gẹ́ bí ẹni tó ti jẹ́wọ́ Jésù lólúwa àtolùgbàlà gẹ́gẹ́ bí ẹni tó ti fi àtẹ̀mí àtọkàn àtara rẹ̀ tó ti yọ̀ǹda fún Ọlọ́run nípasẹ̀ Jésù ọmọ bíbí kan ṣoṣo Jésù wa ń retí lọ́wọ́ wa ní tí Jésù gbélé wa lọ́wọ́ rèé iṣẹ́ tí Jésù gbélé wa lọ́wọ́ rèé ní tí Ọlọ́run ń retí lọ́wọ́ rẹ tó ń retí lọ́wọ́ mi ni wípé iyọ̀ la jẹ́ nínú ayé láìsí èmi pẹ̀lú rẹ tó ń wò mí tó jẹ́ kìrìsìtẹ́nì lójúlówó pé láìsí wa ayé ò lè ládùn torí ayé ò ní adùn kankan oh my god ntí jésù ń ṣe lálàyé ni wípé ayé tó kún fún ìkorò yìí eh, ayé tó kún fún wàhálà yìí ayé tí ò ní ayọ̀ kankan nínú yìí ayé tó kún fún ìbànújẹ́ ṣùgbọ́n ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ̀yin tí mo ti sọ dàtúnbí ẹ̀yin tí mo ti wẹ̀ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ mi ẹ̀yin tí mo ti fi ọ̀rọ̀ ọlọ́run wẹ̀ mọ́ nínú agbada tí mo ti wẹ̀ mọ́ nínú agbada ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yin tẹ́ ti jẹ́wọ́ rẹ̀ ẹ̀yin tá a ti sọ dolódodo ẹ̀yin tá a ti sọ dàtúnbí ẹ̀yin tí ẹ̀ ń gbégbé ayé ìwà mímọ́ tẹ́ ẹ̀ ń gbégbé ayé ìwà bí ọlọ́run ẹ̀yin ni yọ̀ ayé ìwà bí ọlọ́run yín gan ni yọ̀ ayé ìgbésí ayé ìwà mímọ́ ẹ̀yin gan-an ni yọ̀ ayé òun ló lè mú ayọ̀ bá ayé òun ló lè mú ìdùnnú bá ayé ẹ̀yin kìrìsìtẹ́nì yìí ẹ̀yin ni iyọ̀ ayé ìbéèrè mi wá rèé o bàbá tó ń wò mí ìyá tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ yìí olùṣọ́àgùtàn lẹ́yìn pera yín sà wòlíì lẹ pera yín mọ̀ ẹ́ ajínrere mọ̀ lẹ́yìn pera yín bọ̀dá ǹjẹ́ iyọ̀ ayé lẹ́yìn ni ṣẹ́yìn ni iyọ̀ ayé báyìí then ìbéèrè ni wípé ṣé iyọ̀ yín ò tí ì dòbu tí Jésù bá pè mí ní iyọ̀ mo ní ẹgbọ́n tí Jésù sọ tẹ̀lé ó ní ẹ̀yin ní iyọ̀ ayé ó wá ní ṣùgbọ́n bí iyọ̀ bá wá di òbu iyọ̀ tí mo wá pè yín bó bá wá dòbu mọ́ yín lọ́wọ́ ó wá béèrè béèrè ńlá ó ní kí la ó fi mú un dùn kò mà sí o torí pé lẹ́yìn ìbéèrè ọ̀hún ìdáhùn tún wá tẹ̀lé jésù ti kára rẹ̀ ló pè wá ní iyọ̀ ó náà ló tún wá béèrè pé ṣùgbọ́n iyọ̀ tí mo pè yìí bó bá wá dògún mọ́ ẹyin lọ́wọ́ ó tún wá béèrè béèrè ní ìtẹ̀lé pé kí wá la wá fẹ́ fi mu dùn ìbéèrè méjì gbáǹkọ́bì ni Jésù béèrè tẹ̀lé responsibility tó gbé lé wa lọ́wọ́ iṣẹ́ ìrànṣẹ́ tó gbé lé ọ lọ́wọ́ ìgbéyàwó tó gbé lé ọ lọ́wọ́ gẹ́gẹ́ bí àwùjọ tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wá wà mo wí fún alọ́sẹ̀ tó kọjá mo ní ẹ̀kọ́ yìí ó dá lé mi ní àápín sí abala mẹ́ta mo ní abala àkọ́kọ́ ni ó pè ní iyọ̀ nínú ayé nínú ayé àti nínú iṣẹ́ ìrànṣẹ́ iyọ̀ nínú ayé ẹni àti iṣẹ́ ìrànṣẹ́ ìránṣẹ́ ǹjẹ́ ayé rẹ ní iyọ̀ ǹjẹ́ ayé rẹ ní adùn iyọ̀ bí ṣé ayé rẹ ṣé kò tí ì pàdánù iyọ̀ tí Ọlọ́run pè ọ́ ṣé iṣẹ́ ìránṣẹ́ rẹ ṣé ò tí ì sọ adùn rẹ nù ṣé iṣẹ́ ìránṣẹ́ rẹ ayọ̀ rẹ iyọ̀ rẹ ṣé kò tí ì dòbu ìyún lálákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì mo ní iyọ̀ nínú ìgbéyàwó tàbí nínú ìdílé ṣé ìdílé rẹ ò tí ì sọ adùn rẹ nù iyọ̀ ni Jésù pe ìgbéyàwó rẹ ṣùgbọ́n ní ìsinyìí ṣé kò ti sọ adùn rẹ̀ nù ẹlẹ́ẹ̀kẹta rèé o mo ní iyọ̀ nínú ìlú láwùjọ àti lórílẹ̀‐èdè ṣé iyọ̀ tọ́lọ́run pé àwa kìrìsìtẹ́nì tó pe àwa tá ti di àtúnbí ṣé àti ìsọ adùn wa nù ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu ìbéèrè àkọ́kọ́ nù Jésù wá tún béèrè ìbéèrè mìíràn tẹ̀lé kí aláàfin mú un dùn kí ni a fi mú un dùn ìbéèrè kejì mi ń wo Jésù wa ti wá mọ̀ pé èmi ìdáhùn ọ̀hún kò sí àlè dáhùn ẹ̀ ìdáhùn ọ̀hún kọjá ń ta lè dáhùn ó wá wí pé hmm, ìdáhùn ẹ̀ rèé o ó ní kò ní láárí mọ́ kò ní láárí mọ́. It is for good for nothing. It is no longer useful. Iyọ̀ tí ò ní saltiness mọ́. Hmm, Once the salt loses its saltiness, once the salt loses its taste, it is no longer useful. Kò ní láárí mọ́. Oníbi kò ṣe pé a dàánù. tó kù fún irú iyọ̀ bẹ́ẹ̀ ni pé ká dàánù kó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹlẹsẹ̀ ènìyàn. Àyànfẹ́ mo ti bá wa sọ̀rọ̀ lórí abala àkọ́kọ́ tí mo pè ní iyọ̀ nínú ayé ẹni àti iṣẹ́ ìránṣẹ́. Mo ní ṣe ayé tí yín ò tí ì sọ adùn oyè ọtí ẹ̀mú báyìí mo ní ṣe iṣẹ́ ìrànṣẹ́ tẹ gbé lọ́wọ́ ìsà mo ní ṣe iṣẹ́ ìrànṣẹ́ sì ni ṣé kò tí ì sọ adùn rẹ̀ nù ṣáàdùn iṣẹ́ ìrànṣẹ́ yín ò tí ì bọ́ sọnù mọ́ yín lọ́wọ́ ṣèbẹ́yìn náà rèé lẹ kúkú ń pè pàdé àdúrà fáwọn yahoo yahoo ẹ̀yin náà rèé lẹ ń pè pàdé àdúrà fáwọn àwọn slakun àwọn kínẹ́tì ẹ̀ ti ń pè wọ́n wọ́n láwọn olóṣó wọ́n lẹ́yìn ń ṣe olóṣó nọ̀tì sà ṣé iyọ̀ iyẹ̀ iṣẹ́ ìrànṣẹ́ yín báyìí ṣé kò sì tí lọwọ. dògún mọ́ yín lọ́wọ́ ẹ̀yin òkúkú fẹ́ béèrè ibi tí ọmọ àjọ yín ti ń rówó kọ́sà àkódà mẹ́wàá wá ni bí ṣe agbanipa gan-an bí wọ́n ń digun jalè ní ẹ̀yin òkú fẹ́ mọ̀ bóyá jìbìtì ni wọ́n ń lù ní kó ẹ̀ tí ẹ̀kú fẹ́ mọ̀ yun níṣe ni wọ́n ń wúwe nílé iṣẹ́ ìjọba bí wọ́n wà tán sì ń kówó jẹ nítòkàn yín ni pé kó sáà wá ṣèdúpẹ́ àní ìwé fún yín sà ẹ rò pé iṣẹ́ ìrànṣẹ́ báyìí iṣẹ́ ìrànṣẹ́ yín a fẹ́ kó mú ayọ̀ kó mú ìdùnnú ohun kí ó mú bá ayé àwọn èèyàn ni ṣùgbọ́n kàkà kò rí bẹ́ẹ̀ iyọ̀ ọyún mà ti dògbù ń hmm? ìkorò mọ̀ ló ń mú bẹ̀ yìí ayé tó ní ìkorò tẹ́lẹ̀ ayé tó kún fún ìbànújẹ́ tẹ́lẹ̀ ṣùgbọ́n ya àwa kan sọ́tọ̀ tó yà yín sọ́tọ̀ mà tó yà yín sọ́tọ̀ sà pé kí ẹ lè jẹ́ iyọ̀ ayé ṣùgbọ́n kàkà kẹ́yìn ó wá mú kí ayé ó dùn tí wàá kàkà kó yẹ kí kàkà tó yẹ kẹ́ ẹ fi mú kí ayé kó dára ṣe lè tún balẹ̀ ayé ọ̀hún jẹ́ yóò sì béèrè lọ́wọ́ yín pé bí iyọ̀ tí mo pè yín bá wá dògùn mọ́ yín lọ́wọ́ kí wá la fẹ́ fi mú yín dùn báyìí wọ́n lẹ́ẹ̀mí láárí mọ́sà pé àfi ká dà yín nù kẹsì di ìtẹ̀mọ́lẹ̀ látẹlẹsẹ̀ ènìyàn wọn ní iṣẹ́ ìránṣẹ́ tí ò bu ọlá fún ọlọ́run tí ò lè fọ́n rere tí ò lè wàásù ìgbàlá ọkàn tí ò lè jèrè ọkàn mọ́ a ní irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ò ní láárí mọ́ torí ìwọ rẹ̀ ti dògún ìròdó náà lẹ̀ ń wàásù yìí láàárẹ̀ nìkan tó lè fayé wọn fún Jésù mọ́ láàbá rí àwọn ẹlẹ́ṣẹ̀ ò bá lè ronúpìwàdà mọ́ ṣe ni àwọn ẹlẹ́ṣẹ̀ tó ń pọ̀ sí nílé ìjọsìn yín ṣe ni àwọn ìwà ẹ̀ṣẹ̀ wọn tó ń peléke sí bẹ́ẹ̀ ti jẹ́ ní wàásù tó bẹ́ẹ̀ ti jẹ́ ìránṣẹ́ Ọlọ́run tó owó nìkan ń pọ̀ sí nílé ìjọsìn yín iṣẹ́ ìgbàlà ò pọ̀ mọ́ àwọn èèyàn fàyè wọn fún Jésù mọ́ àwọn tẹ́ ń produce jáde jẹ lábẹ́ iṣẹ́ ìránṣẹ́ yín àwọn tí wọ́n ń dà lóru ni àwọn tí wọ́n ń kówó jẹ ni àwọn tó jẹ́ wípé ìgbé ayé wọn ò fògbé fọ́lọ́run ni àwọn onípanṣágà àti alágbèrè ó mọ̀ níṣẹ́ ìránṣẹ́ yín ó mọ̀ ní ni ó ń produce ní gbogbo ìgbà bí iyọ̀ bá di òbu kí làá fi mú un dùn ànàfẹ́ ẹ bá wò bí ayé àwọn èèyàn kọ̀ọ̀kan. Mm ẹjá àwògbé ayé àwọn èèyàn kankan mo sọ fún yín pé iyọ̀ náà nínú ìgbéyàwó àti ìdílé ǹjẹ́ ayé rẹ ǹjẹ́ ìgbéyàwó rẹ ayọ̀ ọbẹ̀ báyìí ṣé kò ti di òbu ǹjẹ́ ayọ̀ ìdílé rẹ ṣé kò ti dòbu bíbélì wípé bó bá dòbu kí la fi mu dùn ó ní kò ní láárí mọ́ kí la fẹ́ fi mu dùn báyìí abẹ́tí gbàgbé ń ta sọ nínú ìwé bẹ́ẹ̀rù orí kẹtàlá ntí lè ní pé ìgbéyàwó nínú ìwé bẹ́ẹ̀rù the book of Hebrew chapter thirteen káwọ ẹsẹ̀ kẹrin ìwé bẹ́ẹ̀rù orí kẹtàlá ẹsẹ̀ kẹrin ẹjẹ́ àwọn ohun tí Jésù pé ìgbéyàwó ẹjẹ́ àwọn adùn àti ayọ̀ tí ń bẹ nínú rẹ̀ ó ní kí ìgbéyàwó kí ó ní ọlá láàrin gbogbo ènìyàn kí àkété sì jẹ́ aláìléèrí nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ní Ọlọ́run yóò dá lẹ́jọ́ ntí jésù pè gbéyàwó nìyí o bàbá ṣé gbéyàwó yín wáyé ṣé kò jẹ́ kí n ṣe ìgbéyàwó tó ní èrè wáyé ṣé ìgbéyàwó ṣé ìgbéyàwó aláìléèrè ni ẹ̀gbọ́n tí yìí mọ́ ni kí ìgbéyàwó kí ó ní ọlá láàárín gbogbo ènìyàn marriage is honourable in all láàárín gbogbo ènìyàn ṣé ìgbéyàwó rẹ lọ́lá báyìí madam ṣé ìgbéyàwó ti yín lọ́lá báyìí dikínẹ́sì ṣé ń gbọ́ mi ǹjẹ́ ìgbéyàwó yín ṣé ìgbéyàwó ọlọ́lá ni ṣé ìgbéyàwó yín ṣé iyọ̀ rẹ̀ ò tí ì dògbu wọ́n ebe ṣùgbọ́n kan náà rèé ẹ̀ gẹ́gẹ́ bí akọrin ẹ̀yin àti alàgbà àjọ ọkọ yín ò sì mọ̀ sí ẹ̀yin àti alàgbà àjọ alàgbà àtakọrin lẹ́tújọ́ onye kùnrin yìí ẹ̀ olùṣọ́àgùtàn ni yín ṣùgbọ́n kan náà wọ́n máa kọrin yín lẹ́tú padà fún lẹ́yìn yìí mo wí fún yín lọ́sẹ̀ tó kọjá kí yín káwọn tó kù níta ǹjẹ́ ìgbéyàwó yín láyọ̀ báyìí ǹjẹ́ ìgbéyàwó yín mú adùn iyọ̀ iyọ̀ ìgbéyàwó yín ṣé kò tí ì dòbu ó ní ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu ó ní kí ni a fi mú un dùn bíbélì wípé kò ní láárí mọ́ bàbá ṣé àkété yín báyìí ẹ̀mọ̀dọ̀ kí ìgbéyàwó kí ó ní ọlá láàrin gbogbo ènìyàn kí àkété sì jẹ́ aláìlóorí nítorí àwọn àgbèrè àti àwọn panṣágà ní ọlọ́run yóò dá lẹ́jọ́ bàbá ìwé ẹ lè fọwọ́ sọ̀yà látìgbà tẹ́ ti gbé mẹ́mì níyàwó ṣe lè sọ wípé ẹ̀yin ò tí ì tún gborí obìnrin mìíràn ǹjẹ́ àkété yín báyìí ṣé kì í ṣe kò ti di èyí tó jẹ́ èyí tó lóòrí ǹjẹ́ àkété yín jẹ́ aláìlóòrí madam ìyàwó ìránṣẹ́ ọlọ́run ni yín ǹjẹ́ ẹ lè fọwọ́ sọ̀yà ǹjẹ́ ẹ̀yin náà lè sọ wípé ìgbéyàwó orí àkété ní aláìléèrè ni kí ìgbéyàwó kó jẹ́ ti aláìléèrí ẹjẹ́ àwọn ìwé kọ́rẹ́ǹtì kìíní orí kẹfà ẹsẹ̀ kẹsàn-án bákan náà the book of first corinthians chapter six verse nine kẹwo tí ìgbéyàwó ohun tí bíbélì pè gan kí ni ìgbéyàwó jẹ́ ó ní ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run kí a má tẹ̀yìn jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin bara wọn jẹ́ mọ́mì olórí ẹ̀mí ni iṣẹ́ ẹ̀ ti fọkùnrin bara yín jẹ́ ǹjẹ́ ayé yín ṣebí iṣẹ́ ìránṣẹ́ tá a gbélé yín lọ́wọ́ kẹ́ forin tú àwọn èèyàn sílẹ̀ kẹ́ forin wàásù ìrere Jésù kí wọ́n di ti Ọlọ́run ni ṣùgbọ́n ní ìsinyìí ṣé ẹ ti fi ọkùnrin bara yín jẹ́ ṣé iyọ̀ yín ò tí ì dòbí ìyá wòlíì ni wọ́n pè yín wọ́n sì ní ọkùnrin tẹ gbé tẹ fẹ́ sílé ìdá yìí ẹni tẹ gbọ́ ọkọ rẹ̀ yìí òun àti ìyàwó rẹ̀ lọ́jọ́ wá gbàdúrà lọ́dọ̀ yín ẹ̀yin náà lẹ sọ wípé lẹ kó sínú ọkọ tẹ sọ wípé obìnrin yẹn kì í ṣe ìyàwó ẹ̀ pẹ́lẹ́ ni ó kòkò ni ẹ̀yin lẹ yà àwọn méjèèjì ẹ̀yin lẹ sì tún sọ fún ìyàwó pé ọkùnrin kì í ṣe ọkọ rẹ̀ àtẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ẹ padà gbọ́kọ yín ẹ̀fẹ̀ ló wà nílé yín báyìí ọkùnrin ìlọ́fẹ́ orí rẹ̀ sàbẹ́ ìjẹ́ ẹ̀ tí ìfọkùnrin bara yín jẹ́ ẹ̀yin tẹ́ ń fọkùnrin bara yín jẹ́ iyọ̀ yín ti dòbu bíbélì wípé bí iyọ̀ yín bá wá dòbu kí la fi mú dùn kí la fẹ́ fi mú ayé yín dùn báyìí kí la fẹ́ fi mú iyọ̀ tí Jésù pè yín kí la fẹ́ fi mú dùn bàbá wòlíì iye obìnrin tẹ fẹ́ sílé lọ́wọ́lọ́wọ́ yìí ẹ mọ̀ pé ṣe lẹ gbà á lọ́wọ́ ọkọ rẹ̀ àwọn méjèèjì jọ wá gbàdúrà lọ́dọ̀ yín ni ẹ̀yin lẹ sì tún tú wọn ká ẹ̀yin lẹ sọ wípé ọlọ́run ò kọ wọ́n papọ̀ ẹ sọ wípé ọkùnrin kì í ṣọkọ rẹ ẹ sọ fọkùnrin ẹ sọ fóbìnrin lẹ́yìn bẹ́ẹ̀ náà lẹ pọkùnrin náà sẹ́yìn tẹ sọ pé obìnrin wọn ò lè fẹ́ra wọn o àsẹ̀yìn wá àsẹ̀yìn bọ̀ ńgbẹ́ tú wọn ká tán obìnrin náà lẹ fi ọgbọ́n àlùmọ̀kọ́rọ́ yìí lẹ fi padà fẹ́ níyàwó lẹ gbé sínú ilé yìí ṣé yọ̀ yín ò tí ì dòbù báyìí ṣé yọ̀ ò tí ì dòbù ṣé yọ̀ ò tí ì dòbù àgbẹ̀fẹ́ ẹ̀já wọ̀ ọ̀rọ̀ èèyàn kan tí wọ́n fi ọ̀kánjú àlògbé ayé wọn tí wọ́n jẹ́ olóòótọ́ sí ọlọ́run àwọn tí ìyẹn wọ́n dògún mọ́ wọn lọ́wọ́ ẹjẹ́ awọ ọba sọ́ọ̀lù nínú ìwé mímọ́ ẹjẹ́ lọ sínú ìwé sámúẹ́lì kínní ìwé sámúẹ́lì kínní orí karùndínlógún káwọ ẹsẹ̀ twenty sí ẹsẹ̀ twenty two the book of first samuel chapter fifteen verse twenty to twenty two ẹjẹ́ awọ ẹni tí ọlọ́run rán níṣẹ́ ẹni tí ọlọ́run pè ní iyọ̀ ẹni tí ò ti ẹ̀tọ́ sí ọba ṣùgbọ́n tí ọlọ́run sọ dọba nígbà tí ọlọ́run pè ọ́ ìwọ tó ò ti ẹ̀tọ́ sí ìpè ọlọ́run ìwọ tí ò ti ẹ̀tọ́ tí ọlọ́run tó ṣe láàánú tó fún lórí ọ̀fẹ́ tó gbà ọ́ là tí Jésù kú torí ẹ̀ṣẹ̀ rẹ ìwọ náà ló tún wá ń ṣe balabala yìí ìwọ náà ló tún wá jẹ́ kí iyọ̀ rẹ ó ní adùn ó wá tún wá sọ adùn iyọ̀ rẹ nù ẹja wo Sọ́ọ̀lù ọba nínú ìwé mímọ́ ẹja wo First Samuel chapter fifteen verse twenty to twenty-two Sọ́ọ̀lù sì wí fún Samuel pé nítòótọ́ èmi gba àwọn olúwa gbọ́ èmi sì ti lọ ní ọ̀nà tí olúwa rán mi èmi sì ti mú ágádì ọba amálẹ́kì wá èmi sì ti pa ara amálẹ́kì run ṣùgbọ́n àwọn ènìyàn náà ti mú nínú ìkógun àgùntàn àti màlúù pàtàkì nǹkan wọn rìn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 Sọ́ọ̀lù ò mọ̀ wípé ẹni tí iyọ̀ rẹ̀ bá ti dèbù kò láwùjáre kankan lẹ́nu mọ́ ẹni tí Ọlọ́run ránṣẹ́ lọ́ọ́ pa àwọn Amálẹ́kì òun ni ṣùgbọ́n ọmọ ẹgbẹ́ àwùjáre rẹ̀ ó lóun dá àwọn nǹkan kan sí àwọn tá a ní ó parun ó wá ní òun fẹ́ fi rúbọ fún Ọlọ́run ni ṣé ìrúbọ lọ́lọ́run béèrè ni àbí ìgbọràn lè sọ lè ọmọ Sámúẹ́lì wòlíì wí fún pé ṣé ọlọ́run àwa ní onídídùn sí ẹ̀bọ ni mọ̀gbọ́ ó ní olúwa ní onídídùn sí ọrẹ sísun ta àti ẹbọ bíi pé kí a gba àwọn olúwa gbọ́ kíyèsí ìgbọ́ràn sàn ju ẹbọ lọ ìfetísílẹ̀ ó sàn ju ọ̀rá àgbò lọ ìwọ ń gbowó lọ́wọ́ àwọn èèyàn níta sọ fún ẹni wípé kò fi Kristi hàn wọ́n ṣùgbọ́n owó ló ń gbà lọ́wọ́ wọn àwọn ẹlẹ́ṣẹ̀ tá a rán ọ sí láti gbàlà ṣé kì í ṣowó àwọn ẹlẹ́ṣẹ̀ ló ń gbà báyìí ó ti jẹ́ bèbè báyìí èlé èso babama àwọn ewé fún ọ wípé bí iyọ̀ rẹ bá dòbu iyọ̀ la pè ọ́ a ní ká kó lọ gbà wọ́n là ni a ní kó jẹ́ mọ̀ pé tó ń ṣe ìdáa ni kó sì ní wọn padà bọ̀ sípò kí wọ́n di àtúnbí kí wọ́n bá a ṣègbé kí wọ́n bá a lọ ọ̀run àpáàdì ṣùgbọ́n ìṣe bíi sẹ́ẹ̀lì ọba ó dọ́dọ̀ wọn tán owó lè ń gbà ó ní àfitúnlé olúwa ṣe ni ó láfikọ́ kàtídírà ni ó ní kí orí owó ni kẹ̀kẹ́ ìhìnrere àti ìṣòwò tán fún wọn wá bí ìṣòro ó lè gbọ́kànlá mọ́ owó wọn ló wá ń jèrè sápò ara rẹ bí iye ọ̀rẹ́ bá wá dòbu dákun kí wá láàfin ní dùn báyìí bíbélì wípé kò ní láárí mọ́ wọ́n ní wípé pé irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ò mọ̀ ní láárí mọ́ o bíbélì lè wí o pé irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ò ní láárí mọ́ iṣẹ́ ìránṣẹ́ tí ò lè jèrè ọkàn iṣẹ́ ìránṣẹ́ tẹ̀yìn gbé lọ́wọ́ tẹ̀sán wípé prosperity ministry yìí a ní èyí fún yín pé kò ní láárí mọ́ jàre torí wípé kò mú àwọn èèyàn padà bọ̀ sípò hmm? ìwọ ló ń jèrè ọlọ́run òróró bọ́n bá kú lónìí àwọn tó pè lọ́wọ́ èèyàn rẹ̀ lẹ́wọ̀n tó pè lọ́mọ ọlọ́run lẹ́wọ̀n tó pè lẹ́wọ̀n ọmọ àjọ rẹ̀ yìí bí Jésù bá dé lónìí ǹjẹ́ wọ́n yẹ fún ìgbàsókè ǹjẹ́ Jésù lè gbà wọ́n sókè ǹjẹ́ Jésù lè pè wọ́n pé káàbọ̀ ọmọ ọ̀dọ̀ rere á ìwọ ló ń jèrè láyé ń bí Ọlọ́run òrórè kankan jẹ lórí rẹ̀ àyànfẹ́ bí ṣùgbọ́n bí iyọ̀ bá di òbu kí làá fi mú kí la fẹ́ fi mu dùn gan ọ̀nà wo là á gbà fi mu dùn báyìí kí la fẹ́ ṣe síbi iyọ̀ bẹ́ẹ̀ iyọ̀ tó ti sọ adùn rẹ̀ nù bíbélì wípé kò ní láárí mọ́ ẹ jẹ́ àwọn Sámsónì bákan náà alágbára nínú ìwé mímọ́ nínú ìwé àwọn ìwé onídàájọ́ ẹ jẹ́ lọ sínú ìwé onídàájọ́ yẹn ìwé onídàájọ́ orí kẹrìndínlógún ẹ ká wo ẹsẹ̀ ogún rẹ̀ judges chapter sixteen káwá wo ẹsẹ̀ twenty káwọn ohun tí ó ṣẹlẹ̀ sí ọkùnrin tó jẹ́ wípé ìpè tọ́lọ́run pé ìdá tọ́lọ́run da agbára tọ́lọ́run fún iyọ̀ ni ọlọ́run pè ọkùnrin ọ̀hún lákòókò tiẹ̀ láti jẹ́ fún àwọn ọmọ Ísírẹ́lì láti jẹ́ fún ìdílé rẹ̀ láti jẹ́ fún àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n iyọ̀ rẹ̀ sọ adùnnù iyọ̀ rẹ̀ di òbu mọ́ ọ lọ́wọ́ la fẹ́ fi mú iyọ̀ rẹ̀ dùn báyìí iyọ̀ rẹ̀ ò bá ní láàárọ̀ làbá dàánù síta ẹ̀ ló wá di ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ ní abẹ́ àtẹ́lẹsẹ̀ ènìyàn ǹjẹ́ mo bẹ̀ ọ́ mo ń pàrọwà sí ọ ìwọ tó olórí ọ̀fẹ́ láti wo ètò yìí ìwọ tó olórí ọ̀fẹ́ láti máa gbẹnu lọ́wọ́lọ́wọ́ má mà jẹ́ kí iyọ̀ rẹ̀ ó dòbu ìwọ́kùnrin ọ̀hún alágbára ni ó sì rò wípé iyọ̀ ń ṣì ládùn síbẹ̀ kò mọ̀ pé adùn ti kúrò nínú iyọ̀ tóun òótọ́ ọlọ́run ló pè é níyọ̀ ọlọ́run ló pè é lálágbára ó sì fẹ́ kó mú ìdùnnú àti ayọ̀ bá Ísírẹ́lì ni lákòókò tiẹ̀ ṣùgbọ́n ó fi obìnrin bara rẹ̀ jẹ́ kò gbọ́ràn iyọ̀ rẹ̀ sọ adùn nù iyọ̀ rẹ̀ sọ adùn rẹ̀ nù iyọ̀ rẹ̀ di ògùn mọ́ lọ́wọ́ kò sì mọ̀ pé iyọ̀ ti dògùn kò mọ̀ pé iyọ̀ ti sọ agbára rẹ̀ nù lọ́wọ́ rẹ̀ kò mọ̀ pé iyọ̀ ń ti sọ adé rẹ̀ nù ó ṣe bíi pé ọlọ́run ṣì wà pẹ̀lú òun síbẹ̀ ni ó ṣe bíi pé iyọ̀ ń ṣì ládùn ó ní wọ́n rò bíi pé iyọ̀ ń ṣì lágbára rẹ̀ síbẹ̀ pé yóò tún ìwé òtún jáde bíi ti àtẹ̀yìnwá ẹ̀já ìwé ní ẹsẹ̀ ogún ìwé onídàájọ́ orí sixteen ẹsẹ̀ twenty òun sì wí pé àwọn Filistini dé Samsoni ó sì jí kúrò ní ojú oorun rẹ̀ ó sì wí pé èmi ò jáde lọ bí ìgbà ìṣáájú kí èmi ó sì gbé ara mi òun kò sì mọ̀ pé olúwa ti kúrò lọ́dọ̀ òun òun kò sì mọ̀ pé olúwa ti kúrò lọ́dọ̀ òun samsoni ò mọ̀ pé iyọ̀ òun ti gbògbó samsoni ò mọ̀ pé iyọ̀ òun ti sọ adé rẹ̀ nù samsoni ò mọ̀ pé ọlọ́run ò sí lọ́dọ̀ òun mọ́ torí jésù wípé ṣùgbọ́n bí iyọ̀ bá di ògbú kí là fi mú un dùn bíbélì jésù tìkára rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run wípé kò ní láárí mọ́ ah samsoni ni ò bá ní láárí mọ́ samsoni alágbára ẹni tí ó fi parí parí ẹ̀rẹ̀kẹ́ kìnìún tó fi pa ẹgbẹ̀rún ènìyàn oh my god ẹni tó jẹ́ wípé jagunjagun ni alágbára ni ó rò pé ọlọ́run sì wà nípa tòun ó rò pé iyọ̀ òun pé ó sì lágbára pé ó sì ládùn kò mọ̀ pé iyọ̀ ti dèbí mọ́ òun lọ́wọ́ iyọ̀ rẹ̀ mi ò bá ní láárí mọ́ lápá ti samsoni lápá ti sóde ló bá bọ́ sọ́wọ́ ọ̀tá ni samsoni náà bá di rádaràda ló bá di ẹni ẹlẹ́yà lọ́wọ́ àwọn ọ̀tá torí pé ayọ̀ rẹ̀ ò ní láárí mọ́ a ti dàánù sóde ó ti di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ sọ̀rọ̀ ènìyàn àdúrà mi fún ẹni tó ń gbẹmí ni wípé iyọ̀ tí Jésù pè ọ́ kò mà ní dòbú mọ́ ọ lọ́wọ́ torí bí iyọ̀ bá di òbú kí làá fi mọ̀ dùn Jésù wípé ṣùgbọ́n bí iyọ̀ bá di òbú ṣùgbọ́n bí iyọ̀ bá di òbú nítòótọ́ ẹ̀yin ni iyọ̀ ayé nítòótọ́ ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí ilẹ̀ ńlá wá dòdu kí wá la fẹ́ fi mú du kí la wàá ṣe sí irú iyọ̀ bẹ́ẹ̀ bíbélì wípé kò lè láárí lò tàbí kò ṣe pé a dànù ẹ̀ kí ó sì di ìtẹ̀mọ́lẹ̀ ní abẹ́ ẹsẹ̀ ènìyàn àyànfẹ́ ǹjẹ́ ìwọ báyìí ṣe òṣèlè láárí báyìí iṣẹ́ ìránṣẹ́ tí ò bá mú ayọ̀ bá àwọn ènìyàn iṣẹ́ ìránṣẹ́ tí ò mú àwọn ènìyàn padà bọ̀ sípò tí ò bá ọkàn là tí ò sọ àwọn èèyàn dọ́mọ ìjọba ọ̀run irú iṣẹ́ ìránṣẹ́ bẹ́ẹ̀ ò ní láárí mọ́ ìgbéyàwó tí Jésù ò lè fi yangàn ìdílé tí Jésù ò lè sọ wípé ìdílé aláyọ̀ lélẹ́yìí ẹ̀wọ́n ní irú ìgbéyàwó bẹ́ẹ̀ irú ìdílé bẹ́ẹ̀ kò ní láárí mọ́ tóró ti sọ adùn rẹ̀ nù tóró ti sọ ayọ̀ rẹ̀ nù ìgbéyàwó tó jẹ́ wípé bọ́kọ ti ń yàn lènìyàwó náà yà létí ẹ̀ ìgbéyàwó tó jẹ́ wípé àkété wọn tó ti kún fún ìwà èérí ìgbéyàwó tó jẹ́ wípé wọn ò lè wọn ò gbélé orí òṣùwọ̀n bíbélì ìgbéyàwó tó jẹ́ wípé wọn ò mú ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run lọ́kùnkúndùn ọkọ ń ṣe ti aya ń ṣe tiẹ̀ ìyàwó bẹ́ẹ̀ ò tẹríba fọ́kọ o mọ̀ wípé irú ìgbé ayé bẹ́ẹ̀ ò ní láárí mọ́ eh, bíbélì sọ wípé kí aya kó tẹríba fún ọkọ eh, bíbélì sọ wípé kí ọkọ kó fẹ́ràn aya rẹ̀ ṣùgbọ́n ìyẹn méjèèjì ọ̀tọ̀ọ̀tọ̀ ni tẹ̀ ń ṣe ǹjẹ́ ayọ̀ yìí tí ì dòbí báyìí bíbélì pé ẹ̀yin ni iyọ̀ ayé ẹ̀yin ni iyọ̀ ayé Matthew chapter five ní verse thirteen ẹ̀yin ni iyọ̀ ayé ṣùgbọ́n bí iyọ̀ bá dín ogún ni á fi mọ́ ọdún kò ní láárí mọ́ bí kò ṣe pé àdánù kí ó sì bí ìtẹ̀mọ́lẹ̀ ní àtẹ́lẹsẹ̀ ènìyàn àlàáfíà ní fún ọkàn rẹ àyànfẹ́ àlàáfíà Kristi Jésù tó bá bá ọgbẹ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bá ọ̀tún tẹ̀síwájú lápá kẹta rẹ̀ ṣùgbọ́n bí iyọ̀ bá di ogún ìbéèrè mi nìyí o gbogbo ẹni tó lórí ọ̀fẹ́ láti máa gbọ́ mi ṣé yẹ ọtí ẹ ò tí ì dòbu ṣé yẹ ìgbéyàwó rẹ ò tí ì dòbu ẹ bá lórí ọ̀fẹ́ láti ka ìwé Éfésù orí karùn-ún ẹsẹ̀ twenty two sí ẹsẹ̀ twenty five láti yẹ ìgbéyàwó yín wò ojúṣe ọkọ sí aya ojúṣe aya sí ọkọ ní ti bíbélì wí gan ní tọrọ Ọlọ́run sọ gan ní pàtó bẹ́ẹ̀ náà ni ìwé bẹ̀rẹ̀ orí kẹtàlá ẹsẹ̀ kẹrin gẹ́gẹ́ bí àtìríkà àti ìwé Kọ́ríńtì kìíní orí kẹfà ẹsẹ̀ kẹsànán ní tó ṣe lálàyé nípa ìgbéyàwó torí àwọn panṣágà àti alágbèrè òun lọ́lọ́run ó dá lẹ́jọ́ kí ìgbéyàwó kí ó jẹ́ ọlọ́lá láàárín gbogbo ènìyàn ǹjẹ́ ìgbéyàwó rẹ̀ sì lọ́lá ìbéèrè tá à ń béèrè lọ́wọ́ rẹ ro gbígbéyàwó rẹ ò bá lọ́lá mọ́ a jẹ́ pé iyọ̀ rẹ̀ ó ti dùbú kò sì sí ní tá a fi mójú dùn mọ́ torí pé kò ní láárí mọ́ ní tí ò bá sì ní láárí mọ́ tí ò wúlò mọ́ ṣìrà máa ń dànù kó wá di ìtẹ̀mọ́lẹ̀ látẹlẹsẹ̀ ènìyàn ayé rẹ kò ní di ní tí ò wúlò mọ́ àdúrà mi ni wípé a ò ní dà ọ́ nù fi ọwọ́ rẹ sókà àyà rẹ bí o bá fẹ́ jẹ́ ẹni tó ní láárí tó fẹ́ jẹ́ iyọ̀ tí Jésù pé ọ́ tó fẹ́ kí iyọ̀ rẹ gbòbu fọwọ́ rẹ sókà àyà rẹ sọ pé Jésù Olúwa mo ti tún gbọ́rọ̀ rẹ lákòókò yìí ọ̀rọ̀ rẹ wípé èmi ni iyọ̀ ayé pé ṣùgbọ́n bí iyọ̀ bá wá dògbò kí la fi mú odò alẹ́ irú iyọ̀ bẹ́ẹ̀ wò ní láárí mọ́ ẹ̀bí kò ṣe pé ká dànù kó sì di ìtẹ̀mọ́lẹ̀ lábẹ́ àtẹlẹsẹ̀ ènìyàn ọlọ́run ọ̀run gba ọkàn mi là sọ pé jésù olúwa bó jẹ́wọ́ rẹ gẹ́gẹ́ bí olúwa àtolùgbàlà mi gba ọkàn mi là lónìí sọ ọkàn mi di mímọ́ fún mi ní ẹ̀mí mímọ́ rẹ dárí àwọn ẹ̀ṣẹ̀ mi jì mí sọ mi di àtúnbí kọrúkọ mi sínú ìwé ìyè ìyè mi má di òbù iyọ̀ tó pè mí mọ́mọ̀ jẹ́ ó dòbù ìmọ́lẹ̀ tó pè mí mọ́mọ̀ jẹ́ ó dòkùnkùn ràn mí lọ́wọ́ títí dé òpin tún ìgbéyàwó mi ṣe tún ayé mi ṣe tún iṣẹ́ ìránṣẹ́ mi ṣe ràn mí lọ́wọ́ láti ṣe àtúnṣe jẹ́ kí n sì bá ọjọba ní òpin eré ìje mi ní orúkọ Jésù Kristi olúwa àtolùgbàlà wa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 ajínrere ben olúwakínyẹyẹ lórúkọ tèmi ń jẹ́ títí dìgbà náà mo kó yín sábẹ́ orí ọ̀fẹ́ jésù kristu olúwa wa ìfẹ́ mímọ́ ti ọlọ́run ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ kó sọ̀kalẹ̀ kó máa bá a gbé kó máa bá a wọlé kó máa bá a jáde káwà lálàáfíà ní orúkọ jésù kristi olúwa àtolùgbàlà wa àmín.